I see you like a confidant, but I don't know if you are a friend or a Praise fool. Hallelujah. What will you do to me? Eh, ẹ̀yin olókùn eh, mi ò fẹ́ kẹ́ bara jẹ́ mọ́mi wa mo fẹ́ kẹ́ náà ṣe ọkàn akin nítorí pé ọ̀dọ̀ bala ti wá ibẹ̀ la padà sí àwọn dáàdi wa wọ́n lọ sinmi ayérayé ni wọ́n lọ síbi ìsinmi ayérayé níbi tí ẹnìkan ò sí wọ́n lọ sùn lókun àyà Jésù ni torí pé ó dá mi pé ikú rere ni bàbá wa kú ó dá mi nínú ìwé ìwé ìwé Genesis orí kẹta ẹsẹ̀ kọkàndínlógún ó ní ní ogún ojú rẹ ni ìwọ ó máa jẹun títí ìwọ ó fi padà sí ilẹ̀ nítorí inú rẹ̀ ni a ti mú ọ wá erùpẹ̀ ṣáà ni ìwọ ìwọ yóò sì padà di erùpẹ̀ torí pé bí a ṣe kọ̀wé bí a ṣe kọ ìrìn àjò bàbá wa nìyẹn àti bí a ṣe kọ ìwé ìwé wọn sí nìyẹn gbogbo apátápátá ni adágbádá ikú nobody nílé ayé tó máa ju sáyé ọ̀run má kánjú tó pé gbogbo wa làṣẹ ni gbogbo wa là ń bọ̀ ẹ mọ́mi wa ẹ bá mi fa ọmọ yín mọ́ra ẹ fà mọ́ra kẹ́ fún ní ìtọ́jú tó péye àti ààbò nítorí pé gbogbo wa pátápátá láyè ní adágbádá ikú gbogbo wa pátápátá là ń lọ sọ́run nítorí wípé tí ẹ bá wù di only thing tí ẹ lè bribe òun ni ikú tó wáyé pé ikú máa ń gba bribe ni púpọ̀ nínú àwọn olówó àwọn ò ní kú púpọ̀ nínú àwọn èèyàn à kú láyè ẹ appointment kan mo ń ṣe mi ò ti parí ẹ ikú kì í gbọ́ ikú kì í ní excuse ibi tó bá káyàn mọ́ náà ló ti máa parí tọ̀ ọ́ mo gbà ládùúrà àníbá wọn púpọ̀ wọ̀wọ̀ lágbára lọ́run a ò ní ṣọ́kú ọmọ tó fi sílẹ̀ fún mọ́mí wa àdìrò àdìgbàmọ̀ yín lọ́wọ́ lágbára lọ́run ẹ̀ ní mọ sàárè ẹ̀ ẹ̀ dàdíjú fún àdúrà bàbá dúpẹ́ àyìn ló bá gbé yín ga lẹ́ẹ̀kan sí i nítorí pé ẹ̀yin ọba àwọn ọba olúwa olúwa alágbádá náà aláwọ̀ tẹ́lẹ̀ o ọba àwọn ọba adúpẹ́ agbé ga ọlọ́run tó gba fún ayẹyẹ ìkẹyìn bàbá wa agbẹ̀yìnga nítorí pé ó fi ọmọ sílẹ̀ sáyé lọ ẹ ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ ejò tí ó kọjá lórí àpáta tí kò ní ipa adúpẹ́ tó pé wọ́n ní kíní èrè ilé ayé nítorí pé ó fi èrè sílẹ̀ ó ti fi ọmọ sílẹ̀ fún wa ní ayé adúpẹ́ àyìnlógún agbẹ̀yìnga ọlọ́run pẹ́pẹ́ gba ẹ̀yìn wa ìdílé náà tí wàá fi sílẹ̀ náà ní wákàtí àti ọ̀wọ́ ọlọ́run bá dúró tì wọ́n ẹ bá ń rún ọ lágbára ẹ bá ń rún ọ lágbára kó má jẹ́ fojú sunkún ọmọ wọ́n àti sunkún aya ní wákàtí àti ẹ̀kọ́ kó bá dì wọ́n lámùrè ìṣẹ́gun àníṣe kí ọ̀run kó bá dì wọ́n lámùrè ìṣẹ́gun so ṣàhíbi Jésù Kristi pàdé lẹ́sẹ̀ Jésù ibi tí a kò ní ara wa a ó ríra wa a ò yàn mọ́ra wa yìí ló ṣe àgàgà pàdé ìbí fàdé lẹ́sẹ̀ Jésù ìlú tí ọkùnrin ní ara wa ọ̀rìnrà wa àyànfọ́lá wa Jésù ni ó ṣe àlọ́gà wa. Fàdé lẹ́sẹ̀ Jésù.

lábíà. ìyá rẹ̀ múra èyí wọ́ ìyá ní wúrà ni wọ́n wí. Màmá mi, are you a friend or a foe? I hope you wouldn't treat me like a modern slave. What can I say? because. ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí yes fọ́pọ̀ ti wá. wá kí ni fọ́pọ̀. ìyá ìlú wọn wà interested. wá kí ló ṣẹlẹ̀ ṣé ẹjọ́ ní kàńtà ní ń gbà o. Ah, ó kàn jẹ́ kí n máa mọ̀ ọ́n sí pé nìkan ká má pàdé mọ̀ wọ́n àtẹ̀tún bá a sọ pé farabalẹ̀ kí ló ní ìbàgbé ká má pàdé. òwúrẹ́ mú ìdúró àwérò àròjinlẹ̀. àríkàdé ìyàwó òkè ọmọ ọlọ́fà ọkọ mi oorun ti ń kùn ẹ́ èmi náà mọ ipò oorun tó sùn oorun ti ń kè mí náà ṣùgbọ́n mo rántí pé ọ̀la ló ń lọ síléèwé ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ yóò ṣe pàtàkì kí n bẹ́ẹ̀ sọ kó tó lọ ọ̀rọ̀ tó bá dẹ̀ wàá gba alẹ́ ẹnìkan ẹ̀fọ́ àárọ̀ sọ kó ba lè wọ èèyàn létí torí mo fẹ́ kó wọ ẹ létí mo ṣe wá báyìí lálẹ́ má bínú ọkọ mi jọ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ ẹ́ wọn dẹ̀ níbẹ̀ lẹ́bẹ̀ àbúrò jọ ọkọ mi hmm, ṣorí pé kò sẹ́nì kankan àfọlọ́run àti gba bàbá ẹ̀ ti kú talárí Ọlọ́run ọba ni Ọlọ́run ọba náà dẹ̀ dúró tiwa tọ́lọ́run bá ti dúró tìyàn ó ti tán jọ torí Ọlọ́run gbogbo làkàkà mi pé kò gbìyànjú ó rí pé gbogbo mo ṣe ń sáré torí tiẹ̀ náà ni pé kò lè jẹ́ èèyàn wàá dẹ̀ jẹ́ èèyàn láyé lágbára ọlọ́run tí wàá nípa tó dáa láyé tí wàá dùn mí ná ìwọ náà jọ má wàá bójú mi jẹ́ o má disappoint mi o jọ torí ọlọ́run má wàá ṣe gbogbo ìlàkàkà má jẹ́ kó já sásán lágbára ọlọ́run kò dẹ̀ ní já sásán jọ wọ́n ní rántí ọmọ ẹni tí wọ́n ṣe òbí náà dẹ̀ kọrin yẹn ó ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o àríkẹ́ rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe èwú tó o bá ti rántí orin yìí jẹ́ kó máa wà lórí ọkàn àyà ẹ jọ má bàa kẹ́gbẹ́kẹ́gbẹ́ o rántí ilé tí ti jáde o. ẹ ó fagúnlẹ̀ ọkọ mi mi náà mọ̀ pásíkò ti lọ ṣùgbọ́n tí mò ń sọ ni o jẹ́ wọ̀ ẹ́ létí sórí wíwá tí ń gbọ̀ tó wọlé má jẹ́ ó gbòòsì jáde jẹ́ ó wọ̀ ẹ́ ní etí kó dúró síbẹ̀. àwérò kò tó wà ẹ̀yà bídẹ́bí yẹn. ìṣẹ̀jà bóò ló ṣe ṣe. ṣàdédé ni arábìnrin kan pè mí pọ̀ ló wà interested mọ́ ó ní kó ló kálukú máa lọ ń tiẹ̀ pé ká má pàdé mọ́ nígbà tí pé ti promise mi ẹ̀ ti assure mi wípé kò sí nǹkan tó lè ya èmi àti ẹ̀ pé torí pé ti parí iṣẹ́ ẹ̀ ó yé mi àti yín o ẹ mọ̀ pé tó bá fi lè stop láti máa fún mi lówó owó tí yín náà ti stop nìyẹn o gbogbo pé mo ń gbé provision wá fún yín mo ń ṣe kinní kan fún yín gbogbo ẹ máa dúró ẹ tètè wá nǹkan ṣe sí o. wo bí bí iṣẹ́ ṣe já bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe padà já sí ẹsẹ̀ àárọ̀ rẹ̀. ẹ àṣẹjọ tèmi wá ni ọmọ olólùwọ̀n ò ṣe mọ̀. ó dáa bọ́bá wa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀rù bá kọ̀kì bó bá kanlẹ̀ ó tún níbi àgbékà wo bí ọ lọ sí ìdílé ẹni tá à ń wí ọ lọ rè wá ọmọ obìnrin tí ò tí ì mọkùnrin wọn wàá parí iṣẹ́ ajé sí lára bí n bá wá parí iṣẹ́ ajé sí lára ló bá tán lájé bá tọ̀ o ọ máa pè é lọ́ọ́ sì máa ránṣẹ́ ló sì máa gbé ajé wá fún ọ ló bá tán. bàbá ẹ tó jẹ́ ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ni tí ò mọ ọkùnrin ẹ̀jẹ̀ ni tá à wí. ròó tó wù bẹ́ẹ̀ ni. ròó kó tó ṣe é. nígbà tí yóò fẹ́ lu àròjinlẹ̀. ẹ bọ́bá wa rí bẹ́ẹ̀. ló yẹ ká máa lọ mẹ́fà lọ kò sówó nù. ẹ ẹ bàbá ẹ má ẹ kò ṣe ẹ má ẹ kò rí bẹ́ẹ̀ ṣé ẹ ok ok ṣé ti báṣà ti ṣe kọtẹ sọ màṣà ṣì owó ṣàmà wọlé. ọ lówó ju kárúnà lọ. ẹ jẹ́ tó sùn. ló ń dára dúró ń sìn nǹkan tí mò ń sọ ń Sandra down now. babe i'm sorry ẹ má bínú. baby mi what's up now. Ah, ah. Dayo kí ló dé náà ó dẹ ẹ lójú fún mọ mi kí ló dé. irú ìbéèrè wo ni ìwọ náà kọ́ ló dáyàn dúró látàárọ̀ ni. àbọ̀yìn ah, ò tó kó léjú mọ́ mi náà ó mọ̀ pé mo ní wọ́nà tó ti láti ṣe kí n tó wá síbí báyìí oh okay àwọn yẹn wà important ju èmi lọ àbí. ṣé a máa bínú máa bínú. ẹ̀yin girls ẹ má bínú ẹ jẹ́ ká máa lọ. no problem. but ibo lẹ wá ń lọ tẹ ẹ kàn ó dẹ́dẹ́ báyìí kí ló ṣẹlẹ̀. ìgbà tá a rí ẹ látàárọ̀ òun ló sọ pé mi àtàwọn ọ̀rẹ́ mi ká jọ máa lọ sí library of course. ẹni wẹ́ẹ́ sẹ́ kó gbàjọ máa lọ lẹ́yìn. no problem. baby baby kàlọ́ ọ̀rẹ́ mi. iṣẹ́ tá a bá rán kọ̀ ní kọ̀ jẹ́ èyí tí wọ́n bẹ̀ mí èmi ti jẹ́ òun rèé bíntí látàmọ́ tí fi gbomi lọ́wọ́ ojú ọ̀ọ́sá ọ̀jẹ́ òpé ọ̀fọ́hùn eégún lúgbúlúgbú ojú ọlọ òṣàgbénú àdófòhùn bí àrìrà ajẹ́bí idán ni o ó mú lọlé ó dà sínú oyin ìgàn bẹ́ẹ̀ ni láràárọ̀ kó tó lọ síbi ọrọ̀ ajé rẹ̀ ibi ọjà rẹ ó ti kábọ̀ ọ́ là lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ̀ka ẹ̀mẹ́ta báyìí. bẹ́ẹ̀ni chikiti báyìí lè rà á bo ìran agbe tí ń gbére fọlọ́kùn ò ní gbé fọlọ́kùn mọ́ ìwọ ni wọ́n mọ̀ gbé wá fún ìran àlùkò tí ń gbére fọlọ́sà ò ní gbé fọlọ́sà mọ́ ìwọ ni rere ajé ọmọ wa ká torí pé ajé wa ń ká lórúkọ tá a pa ajé ajé ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ gbé látòlẹ́. bàbá <laughs> ẹ ṣé mo dúpẹ́ tó bá lè rí bẹ́ẹ̀ mm torí ká pàtẹ ká mẹ́ta yóò ti sú mi o láti bí òṣùpá mẹ́ta sẹ́yìn bí n bá ti pàtẹ báyìí kódà àwọn ọ̀yà wájú mi débi pé wọ́n nà pẹ̀lú mọ̀ ń tà ó ti sú mi bàbá. èyí ò ti dà bẹ́yìn ó ti dà bẹ́yìn tí eégún fi sọ. ọ̀dẹ̀ ṣe ń bàbá hmm. ẹsẹ̀ mo dúpẹ́. dákun wọn bẹ̀rẹ̀ ọ̀nṣẹ́ kan tó bá ń lọ ní ìsìn òwúrọ̀ ọkùnrin kan jókòó sẹ́nu ìlà mo ní kọ́ wọlé wá. ẹ wo tó bá rí bẹ́ẹ̀ ṣe wí hmm. ẹ gbádùn mi. ẹ ah. gbádùn mi bàbá kí lé o kárí èèyàn ṣe é pàtẹ tí ò ní tà nígbà tí ò ná ọmọ ní mọ́tà. Hmm. láti bò ó. látọ̀dọ̀ Fágbèmí hmm. ajé dúdú pupa funfun ó ti pè mí ó ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi lórí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ kinní kan lèmi fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ọmọ mi ajé tó o fẹ́ ṣe ṣé mi ẹ̀ gbé e òun ṣetán ò ṣetán ẹ̀mí mi gbé ẹ̀mí mi gbé ẹ̀ gbalila bó ṣe nù ibi tó bá lè náà làbọ̀ ọmọkùnrin ọ̀kadì ẹ̀yìn wo ṣé ó ṣàlàyé fún ọ pé ó lo ọjọ́ mẹ́ta lọ́dọ̀ mi níyì ah. tá a fi parí ètò. gbogbo múra wá. ẹ ẹ mọ̀mọ́. ọjọ́ ọjọ́ pé tá a bá dá ìgbà ìgbà kù ọjọ́ pé lónìí ìgbà náà sì kù ajé rẹ rèé ọ wà bá mi wá àpò ó gbé ìkòkò yìí sínú àpò ọ wá jì lẹ́nu rẹ ojú kankan lẹ́yìn ìwọ ọgbọ. Yeah! erédìmú erin yàsó àgbámúrè erédìmú ọyàwó lórí tuntun. ilé àwọn yìí dífá bọ́yìn mìmì yín àwọn àdùn dífá bá dùn ọ̀gẹ́rẹ́ babaláwo lẹ̀ dífá fúnlẹ̀ ìjọ tọmọdé múlẹ̀ níwọ̀n kì í mọjọ́ tí ó dá o ó ti bájẹ́ múlẹ̀ lónìí ajé òní dà ọ́ ajé òní dà ọ́ ojú burúkú òní wù ọ́ mọ́ ajé ti ń bọ́ ọ gbé látòní lọ sórí bó ṣe ń lọ tààràtàrà nísìn ọ̀dọ̀ awo gbè mí lẹ̀ ọgbọ́n èmi ti parí iṣẹ́ òun ọ̀ wá ṣàlàyé ìtókù fún ọ pátápátá tí ò lékun kan ẹlẹ́dàá rẹ̀ ọgbà mú un. mo fẹ́ fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ náà dákun fídíò mi rọ wọn kó sórí ìjókòó ẹ. ẹnu ẹnu

tó tán rí dáńkú bí èsù pé tó máa sọ pé àwọn ọmọ rẹ. mo ní wọn ń sọ̀rọ̀ ságbàlagbà kò sẹ́ni tó ṣẹgbẹ́ inú àwọn méjèèjì àmì ìfẹ́ o ẹ̀yìn rẹ dẹ́ẹ̀dẹ́ mìíràn o bó ṣe ń gbé jáde yìí ṣọ ilẹ̀ gbọ́dọ̀ ṣú tí ilẹ̀ bá ṣúgà tó lè wọ̀gbọ̀n màá bá wí tóró ojú lọ then ojú ọ̀nà yẹn jọrọ ra torí Ọlọ́run. ẹ tẹ̀tì ẹ sọ fún tẹ́lẹ̀ ìbá ti rí ìjẹkújẹ <laughs> mineral kan àgbàgbé ara kò ní ètè wálé. òótọ́ ni wọ́n rí yẹn sọ mọ́ mi. nítorí náà fi ń tọrọ àrífín nìyẹn tẹ́ fi ń tọrọ àrífín ni à ń gbèjà yín ní ìsìn ẹ̀ tún ṣe mí ìyẹn ọ̀fọ̀ ẹ pé kí o dẹ̀ máa sọ̀rọ̀ sí wọn. kó dẹ̀ máa jà sí gallop. ìwọ náà rọra ilẹ̀ òde gbọ́dọ̀ ṣú ìwọ náà wọ́n sọ̀rọ̀ ságbá ilẹ̀ gbọ́dọ̀ ṣú ó dàbọ̀. bí àràbá sán ti gbó tìjú máa ń mí tìtì ni. Gbémi Sọ́lá, mo wá pe ìṣẹ̀dá ìlú mi. Níbikíbi tó o bá wà, mo fẹ́ kó o yọjú sí mi. Mi ò pè é síkún, mi ò pè é sárùn. Gbémi Sọ́lá, ibikíbi tó o bá wà, yọjú sí mi báyìí. Gbémisọ́lá Gbémisọ́lá Gbémisọ́lá ẹ̀mẹ́ta ni mo gbé ẹ pípẹ́ tí mo gbé ẹ yìí mi ò gbé síkú mi ò gbé sáré mo wá fẹ́ kó o jáde lọ báyìí kí ìṣẹ̀dá ẹ̀ kó wá lọ máa pèsè ajé fún mi kó wá máa lọ káàkiri kó wá máa gbé ajé wá fún mi Gbémisọ́lá o. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mọ́ ru yín mélòó mélòó ru yín ta ti waste dànù so ìwọ náà kún kan nù wọlé mi. kò jẹ́ dandan kí ọmọ orúkọ mi orúkọ mi bí kìnìún bá ń dún ní gbọ́ tó gbẹrọ gbọ́dọ̀ gbẹ palọ́lọ́ palọ́lọ́ kú dábì jẹ́ iná fẹ́fẹ́ iná fẹ́fẹ́ iná. ológìnì bá gẹ́gẹ́. ojú àtọkọ. thank you Viva, viva, viva, viva, viva, viva, viva, viva, viva, la tún rí gbọ́. wọ́n mọ̀ kọ́ àkókò kúkú mọ̀ pé ìdíkò lè dára wáwọ́ àwọn sí ń di àbòsí. Hmm, kọ́lọ̀ ń sẹ́ ọ́ olúdarúgbó gẹ́gẹ́ bí sọ́wọ́ rẹ̀. lákùsí ti ń ṣẹlẹ̀ nù lè sí òṣù wọ̀. ibi ọ̀rọ̀ ọmọ ọ̀gá yóò fò ní kú yóò fò ládìde àwọn ọ̀gá ti náwó kódà kò tí ì síbi tí wọn ò tí ì gbèdè kò ì gbádùn wọn àti mọ́rún ti ń ṣe o. ṣé ìyẹn dùn ẹ̀ dákun ṣáà lè béèrè owó iṣẹ́ gan. owó sùúrù nígbà ọmọ ọ̀gá ń dákun. Brasilia ah Sicilia ah Brasilia. Ah, ah. sórí yóò burú kódà etí tí wọn gan orí wọn burú orílẹ̀-èdè wọn bí tọwọ́ òjò bá wọn tó bẹ̀rẹ̀ pé sórí wọn òkú àwọn lójó ìrọ̀. ẹ ṣe ẹ ṣe wẹ́dọ̀n dákun tó rọlọ́n ìwà tiẹ̀ mọ̀ pé ẹ̀hún torí sábàrúmọ̀ àbí sàmálámọ́ òun náà ni mo wà mo ti gbẹ̀yìn kùlé wọlé lẹ́ẹ̀kan níbi kíchìnì yín mi ì bẹ́ẹ̀ mẹ́ láti wá gbóúnjẹ mi kí ló dé kí ló dé tó láìkí oúnjẹ ṣé wọn fún oúnjẹ sí ọ ni oúnjẹ náà ló jẹ jẹjẹ gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ gidi ẹni tí onítùmọ̀ ló ń ṣe kiri ilẹ̀ gẹ́tì máa ń sí ọ dákun kí náà porúkọ rẹ̀ mọ́lá kí ló tiẹ̀ ń jẹ́ náà bí mọ́dìbò hmm. ṣé gbogbo ọ̀rọ̀ ọmọ ọ̀gá tí ń dákúdákú ṣé kò tó súnyàn ṣé kò tó ká pérò. Ah, jíwá kọ́kọ́ kọ̀rẹ́ tiẹ̀ fún kankan o mọ́dìbò sẹ́ríkì àwùsá wa. ó dà mọ́dìbò kí láà ṣe sí ṣé wọ́n rówó oṣù gbà ṣé torí àbòsí tẹ́ ẹ fẹ́ ṣe lẹ́yìn méjèèjì wá kóra ẹ̀ jọ sínú òjò lẹ́yìn ṣàbòsí mò ń bọ̀ wá ń tiẹ̀ àmọ́ sórí wọ àbòsí tó ṣe ṣe ṣe ṣe tó fi gbẹ́ bí ajára gan kú yìí náà ni ó sì tún kọ̀tínú àbòsí yìí náà kí ló dé. ee búrẹ́dì tó bómi ó ṣe mú sọ̀nsọ̀ bíi ìdìbà ìró ó sì ń ṣàbòsí yẹn náà àbí ọlọ́mọdé òkú nú àbòsí ọwọ́ àmọ́ tọ́sẹ̀lẹ̀ báyìí sìn. madamu adé ẹsẹ̀ mítìnì ń bí ẹsẹ̀ lọ́hùn madamu adé tó àbá fẹ́ wọ́n bá fẹ́ kí màdá ní ó dé. orí kò fẹ́ràn sórí oúnjẹ rẹ̀. mẹ́ta. ntọ́wáyé wá jẹ́ lọ́nà ń fún ọ. àtẹ̀já. àlọ́ òní sẹ́ ntọ́wáyé wá sẹ́ lọ́nà ní ń fún ọ. kí lẹ̀ tó máa sọ náà. o ti lóhun ó fọ ọmọ lọ. táṣọ òjúbà náà lọ lè máa lọ. wáyé ni nǹkan. ẹ mú gogoro ń bọ̀ bù sí òkú kí sẹ́mi. àwa jíjò kan sí. ìjọ alábòsí da tó bá ti tó mi. Ah. wọ́n ní mo yọ̀ yọ̀ yọ̀ dèndó. ìjọ alábòsí da. alábòsí kúlé ni o ìjọ alábòsí da alábòsí kúlé ni o olórí burúkú yìí kí ló fọ. Ah, èmi àtọmọ ìyá mi lájọ wà náà. bó a máa sọ̀rọ̀ létà náà. já máa lọ́dọ̀ àwọn. bidó ká tó ó ní àkíyèsí ọ̀rọ̀ kan tí mo fẹ́ pè ẹ́ sí. irú àkíyèsí o. sori tá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ hmm, nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ yẹn gọgọgọgọ náà ló máa padà ṣẹlẹ̀. kí ni nǹkan náà. Bíọ́dún bọ̀bọ̀ tí ó máa ń tẹ̀lé girlfriend ẹ kiri yẹn sori mi ò fi taratara gbádùn bó ṣe jọ close yẹn closeness yẹn is getting too much no no no fọwọ́ bẹnu ẹ̀ náà kọ́kọ́ fọwọ́ bẹnu ẹ̀ ah ah kí ló ń ṣe ẹnu ṣé o mọ bóyá jẹ́ sí mi ni ọ̀rẹ́ la pera wa náà ah ah èmi ò lérò mi kì í ro gbogbo nǹkan tẹ̀yìn máa ń tẹ̀ máa ń kà kún mi kì í kà kún ọ̀rẹ́ la jọ jẹ́ báwo ló yẹ máa ṣe rú ẹ̀ fún mi akọ̀bá ah, ah, ah, mi dán rú ẹ̀ wò ṣá. ẹ bí ọdún sori ó dá pé o ò o ò fẹ́ understand me this is not the first time the second time tí n bá rántí dáadáa a ti tó ẹ̀yìn kẹrin tí mo ti pè é lórí ọ̀rọ̀ yìí sórí ní modern era tá a wà yìí kò sí eré kankan tí ajá ń bẹ́kùn ṣe báwo lobìnrin kan ṣe wá lóun fẹ́ yan ọ̀rẹ́ táwájọ́kùnrin ló máa yàn lọ́rẹ̀ẹ́ tó bá wọ bedroom á tẹ̀lé lọ tó bá fẹ́ jẹun wọn àjọ jẹun ni irú ọ̀rẹ́ wo nìyẹn ìyẹn ọ̀rẹ́ kí nìyẹn ní modern era ìkọkùnrin àtobìnrin kọ close tó yẹn tí wọ́n tó dẹ̀ jẹ́ fiẹ́ sí ẹ̀ tájọ́ wà nú ọgbà yìí. ẹ o mọ tó ṣẹlẹ̀ ni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkúrú pẹ̀lẹ́ ìwọ ṣáà má wọrí gbé dání gbé síkùn alátúnṣe ló máa màtúnṣe ara ẹ̀ ìwọ fèmí lẹ̀ mo ti mọ ohun tí màá ṣe èmi ò tiẹ̀ wá rí rò tẹ́lẹ̀ ṣùgbọ́n sìn tó ti pè mí ṣàkíyèsí yẹn ìwọ fi mí lẹ̀ máa wo nǹkan tó máa ṣe já tètè lọ ọ̀dọ̀ ọ̀gá. mo máa sọ pé kò ní wá sí ilé wá sí ilé wa jẹ́ nítorí tọ́lá ilé ìtawárí yín o. wọ́n náà mọ̀ pé mo máa ń busy always and tí máa tún ní kí n máa bọ̀ yín báyìí mi lè fi mọ́mì sílẹ̀ báyìí. torí èmi nìkan lọ́wọ́ mọ́mì mi bí wọn náà ṣe jẹ́ nìkan lọ́wọ́ mọ́mì mi. ok so nǹkan tó ń fi ń jẹ mí sí ni pé eléégún náà kan kò kí ń rìn létí omi. ẹ eh, ìwọ náà mọ̀ tó bá yẹ pé torí assignment n fẹ́ra bẹ̀ ṣe mi ò ráyè tó gbére àyẹn. stop stop báwo lè ṣe bá wa sọ fún mi pé torí assignment tó fẹ́ ṣe fún mi ló jẹ́ kó wá sílé ọ̀dọ̀ wa. and again Gbémisọ́lá bí ọdún kò kí n láì kémi àti màwà kù mi ì dẹ̀ fẹ́ wàhálà. Dayọ̀ má fi yẹn give mi ni excuse kankan bí ọdún ayé títí ẹ ọ̀tọ̀ ayé títọdún ẹ náà ọ̀tọ̀ so ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ní náà so before kí n dẹ̀ tó mọ bí ọdún ni mo ti mi. Ah, ah. mọ́mi. ṣálàfíà ni Dayọ̀ how are you. mi ò rí ní sitting mi ò ṣe é èmi náà mo wọlé ǹsìn mi ò tiẹ̀ sí nílé mo ṣe wọlé ǹsìn náà mi ráwọn màdàmú ní living room lani <laughs> ká yọjú wọn yàrá n tẹ mọ̀ bó lálejò lẹ́dàdì àti mọ́mí nǹkan. àwọn wà òkè. ẹ ẹ máa ṣeré yín àdúrà yín àgbà. ẹ lálùbáríkà. ẹ jọ̀wọ́ àwọn ẹ eh, fried rice tẹ máa ń bá mi sí ẹ ṣíṣọ ẹ pé mi láì kí n máa jọwọ sálámọ àbí wọrẹfà tẹ ń pè. sálámọ kọ sálámọ ni èmi ló ránṣẹ́ yẹn báwo mi lè ran yín ṣe òwe lọ. orí bàbá ẹ lọ́nà ọ̀nà kéèmí ṣe oúnjẹ ìbàdí ẹ̀ lọ́nà oúnjẹ ọ̀sálámọ́ tó tún ṣe oúnjẹ ó tún gbòòrùn láì lọ́wọ́ ọ̀sálámọ́ ọwọ́ kò fẹ́ sàlùfẹ́. mọ́mí you die I love you. I love you too go to kitchen. perfectly for our own purpose and I would like my colleague here to read John three sixteen. ẹ má wo pé bóyá nǹkan tí à ń bá yín sọ pé kò ní mí ni ọ̀rọ̀ Ọlọ́run gan ó jẹ́ kó yé wa wípé ẹ jẹ́ kí ẹ̀ṣọ́ yín kó jẹ́ ẹ̀ṣọ́ òun kó má ṣe jẹ́ ẹ̀ṣọ́ òde ohun èlò sọ́lá lẹ jẹ́ ìwé John three sixteen ó jẹ́ kó yé wa wípé for God so loved the world tó ní Ọlọ́run fẹ́ràn ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan oṣù fún wa that anybody that believe in him will not perish but have everlasting life kẹ́lẹ̀ ní ìyà ìnípẹ̀kun gbogbo nǹkan tẹ́ ẹ yìí ẹ mú fẹ́ kẹ́ ẹ dínkù díẹ̀ díẹ̀ jọ nítorí Ọlọ́run. ẹ̀dùnà kí ló ṣe léyìí tó kàn dá wa dúró látara wa. mi mọ ibi tó tún gbà lọ báyìí ti ẹ láti nǹkan. how many hours are fi dúró sílẹ̀ wa time ti ń lò ní. ẹ̀ṣọ́ ọdún ni kò jẹ́ kó má jẹ́ ẹ̀ṣọ́ òde. ẹjọ́ ẹ má bínú ṣé nǹkan tí mo wọ̀ bad ni kò bad now àbí mo ò dẹ̀ kí n ṣọ́ mi ṣù mo máa ń lọ church so. ibi náà ló máa bá wa. ó yẹ já máa lọ. ìyẹ̀dá wa dúró. ẹ á sọ pé ẹ kí n lọ ṣọ́ọ̀ṣì bọ̀ tẹ́ máa ṣe pépọ̀ kan fún wa tẹ́ bá lè wá sí ṣọ́ọ̀ṣì nírọ̀lẹ́ inú wa. hello babe what's up. ọ̀rá gbọ́dọ̀ kí ló máa ń ṣe bí ẹ̀ tó dàbí méjì náà. ọ̀pọ̀ gbọ́dọ̀ wọn lé o mọ̀ pé tí màá sọ̀rọ̀ wọn kò máa pariwo máa jábọ́ lánàá ni mm. máa ṣe sùúrù ṣòro ẹni lórí ìdí ọ. ó dayọ̀ sótọ́yẹ sọ́nà mi ṣe bá sí torí ìdíyọ̀tì ló ṣe fi mí sílẹ̀ torí new sars àbí kò sí wàhálà táyé sọ torí ilé tó dàbí pankẹ́rẹ̀. wẹ́ẹ̀ máa ṣe sùúrù kí ṣe sùúrù wẹ̀ fi mí sílẹ̀ wo ẹ máa rí nǹkan tí máa ṣe. ó dẹ̀ dúró náà ọmọ wèrè ni olóṣì ọmọ ó pẹ́ kó tó kú dànù olóṣì wèrè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni afa babe. ẹ ṣe ìwé oògùn jẹ o. Ah. àná rò bóyá mi ò ka ẹ báyé close ìtàn lọ́lẹ̀ bọ̀bọ̀ ẹ̀yìn àbí. Ah, ó ń bú ṣẹwà pa ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ wọlé báyìí ẹ wọlé báyìí ẹ wọlé báyìí ẹ kújọ́ mẹ́ta. ẹ kúrọ̀lẹ́. ẹwẹ́ má dà ló ń jàre ẹ bọ́lẹ̀. gbóòní gbóòní sálàní. ayé ah, wọ́n sọ̀rọ̀ shut up shut up. wo ah. o sọ̀rẹ̀ eh, o ìmọ̀jà o tún ti délé ní sọ̀rẹ̀ o ìmọ̀jà. ó yá ẹ kì í sáré ta fún yín. ọ̀dọ̀ rẹ ni mo ti rẹ gbọ́ ní last week. ayé ò ní mínísà mo máa tẹ́lẹ̀ dáadáa so ẹ sì wà lájẹ ń gbá ìkejì rẹ náà rẹ pọ lónìí ẹ ṣe jàre mo láìkí. <laughs> ẹ ti jọjú ayé o ẹ ti jọjú ayé o sí wàá tuntun náà. eléyìí lè bẹ̀rẹ̀ àkàrà. ọlọ́run ẹ̀ ní jẹ̀bi láì dá àwọn èrè bẹ́ẹ̀ yìí. Eré kòkò ṣì ajé. Ó yà na so confirm. Ó yà everybody who be there who dey be anybody. Yeah, anybody. I don't know. ń ṣe kí. Má bẹ̀rẹ̀ kú. Tẹ̀lá mú ọlọ́gìnì bá jájà ọlọ́gìnì bá jájà ojú ọ̀tọ̀kọ̀ ọlọ́gìnì bá jájà ẹkún múlẹ̀ tó ní tàwọn tó ní tàwọn àkí bá ìjà lórí ìjà lórí ìjà lórí ìjà. Yeah, yeah, yeah.

Peace. máa ń jẹ <laughs> ó ti mú ẹ lára náà. ta voix. C'est lui qui se boule. sọ̀rọ̀ ni. nígbà mo mo mi gbowó mo mi gbé lọ ilé ìfowópamọ́ mi gbé lọ báńkì mo lárí gbé ẹsẹ̀ pọ́nù mọ́tò mo ṣe fi gbé lọ mo fi gbé lọ mo lárí pọ̀ mo lá yá sí nílé èpò mú igi ra èpò bẹ́ẹ̀ mo kàn rí kíní ìyàn kíní ni ọkọ̀ pọ̀ ọ̀dà bí àjọ̀nù bó ṣe tẹ̀lé ni bó ṣe gbẹ̀yún ọlágbẹ̀yún bó ṣe gbẹ̀dàrẹ́ ni. kí ló ṣẹlẹ̀ kí ni kò tó ṣẹlẹ̀ sọ bá mi sọ̀rọ̀ náà. ó ti gbọ́ wọn náà ó ti kọ́ ọ lọ. omi sálárì tiẹ̀ àbí ó tán ní kó gbé lọ sí báàgì owó kọ́ńpìnì. ó ti gbé wọn kọ́ńpìnì náà ó ti gbẹ̀yìn o. ayé ẹ ti bàjẹ́ pé ní bàbá o ìgbà tó ti ẹ̀ ń pẹ́ òtò kó lórí burúkú ni ẹ mọ fọ́ọ̀lù sàbà ní iléeṣẹ́ ìwò ẹbí ẹ aṣẹ wọn lọ́fún ẹ máa ṣe ajálẹ̀ yìí máa ṣe. ọjà ah! mi ìjà rẹ ìjà rẹ tó jọ lọ́wọ́. tó ti máa gbàjà ẹ̀ ní etí etí ẹ̀ máa ó já wẹrẹ ni. mo ti rẹ̀ mo ti rẹ̀ ah àtọ́bí o dàbí ẹ bá mi olórí burúkú yẹn ó máa ṣẹ̀wọ̀n. Ah! Ah! ẹ wọ ọlọ́pàá ní pẹ́pẹ́ ọjà mi ìjà rẹ torí ọlá ìjà rẹ ni mo jẹ̀bi sẹ́wọ̀n ọjà ọjà mi ọjà mi ìjà rẹ ìjà rẹ torí ọlá mo jẹ̀bi sẹ́wọ̀n ni ẹ. Ah. ẹ jẹ wà mo ní ìdíyín bá a. ọlọ́wọ́ mo jẹ̀bi sẹ́wọ̀n bẹ́ẹ̀ o. àwa ní kọ́ńtì wa bèrè kúrẹ́ ká bá gbé pẹ̀lú full ammunition láti ìdí pẹ̀lú àwọn ọmọ yín ẹjọ́. ayé ẹ̀ ti wá ṣẹ́ẹ̀ gbé mi sọ́la ni mi sọ́lá pé lọ́lọ́run jẹ́ ká rí bẹ́ẹ̀. ọlọ́run máa gbàkóso. àmì o kọ́lọ́ má jẹ́ àárín àìsàn òjijì pẹ́lẹ́. kàyéfì ńlá ló jẹ́ fèmí náà nígbà tí mo gbọ́rọ̀ gbé mi orí àti kékeré lèmi àti ẹ̀ ó yà mí lẹ́nu gidigidi ni. ẹ̀yin ọ̀rẹ́ mi àfi kí ọlọ́run bá wa dá ọwọ́ ibi burúkú yìí dúró. Thank you. I see you like a confidant, but I don't know if you are a friend or a foe. What will you do to me if you are the one? Oh, Yanni Wura. Yeah, ló ṣe kí ló ṣe torí báyìí ó dé bá mi sọ̀rọ̀ náà what's wrong with you. bj èmi ni èmi ni bj i'm okay i'm okay ó ò lè wá okay ó ò wá okay láti ibi tó ti ń bọ̀ tí mo ti ń tẹ on ó ò dẹ̀ gbọ́ tí mo fi dé ibà. is it true. ah kí ló ṣe what's wrong with you. má stress ara ẹ wọ́n ni <laughs> ilé ayé yìí nù ìyẹn ni pé ìdá ò lárò pin. Ah, ẹ̀dá ò lárò pin lóòótọ́ jù bẹ́ẹ̀ lọ́nà a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ọlọ́run ló ń kọ́ pé bó ṣe máa rí náà lélẹ̀ báwo ni. tó a dúpẹ́. Ah, but kí ló ṣẹlẹ̀ náà i don't understand situation tí mo bá ẹ yẹn mi ò tí really understand nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló ṣe é hmm. kí ló lè máa ṣe é tó le tó débi pé màmá tẹ hàn tó dẹ̀ ní gbọ́ ọlọ́mọdé àárín nǹkan tí ò dáa risk ó risk gan hmm. kí ló ṣẹlẹ̀. <sighs> ọ̀rọ̀ ńlá ló bẹ̀rẹ̀ yẹn o kódà ọ̀rọ̀ tèmi gan lè dáhùn tán ìbéèrè tèmi lè dáhùn tán ni àfi kọ́lọ́run bá ṣàánú mi torí mo ṣe ń wò mí bó ṣe ń wò mí bó ṣe ń wò mí yìí hmm. inú ìṣòro ńlá lọ̀tá mi wà o gidi gan kò gbé mi sọ́la ni. kí ló ṣe. O mọ̀ pé Gbémisọ́lá kò pé méjì lọ́wọ́ mi ojú kan ẹ̀pà ojú kan èrè ni òun náà mà ní ẹ kí ló ṣe. ló máa jẹ ọmọ tí ò ń ṣàìsàn láti kékeré tí ò sí nǹkan kan tó ṣe láti kékeré ṣàdédé ló sàn gan ló bẹ̀rẹ̀ fìníkù fọládìde kó dákú gbogbo ibi tó bá ti dé báyìí kó dákú kàn gbé wá bá mi lé kò tiẹ̀ yé mi kò gbàgbé kankan yé mi kò yé mi o kò yé mi fọlọ́run ọba mi ló yé ibi tó ti wá mi mọ́ o mi mọ́ o. pẹ̀lú gbogbo ètò sọ́lẹ̀ yìí ah, onígbẹ̀mọsọ́lá ń fèrè kú fọládìde ó ń dákú ó ń dájì Eh, ìgbà tó ti wá rí báyìí kí ni ìgbésẹ̀ tí wọ̀gán ti gbé lórí ẹ̀. Ah, kódà ẹni lọ́mọ ọgbọ̀n gan nǹkan kan jẹ́ máa ṣe kan nínú ẹ̀kọ́ káwọ́ gbéra gẹ́gẹ́ bí abiamọ ká má ṣe àsọ pé kò sí iwájú kò sí lẹ́yìn. Ah, mo ti gbìyànjú o kódà mo gbìyànjú èmi gan mọ̀ bí wọ́n ti ẹ̀yìn mi mọ yàrá mi ṣùgbọ́n eh, iyọ̀ kì í yanra ẹ̀ lọ́bẹ̀ àti pé òṣìṣẹ́ tí ò bá ti là kò lè rí ẹnu tó máa fi bú ọ̀lẹ̀ gbà tí gbìyànjú èèyàn tọ́lọ́wọ̀ bá ti dé ládé kò tí lè dúró ìyẹn ni o ṣùgbọ́n ní ti gbìyànjú ìgbésẹ̀ gan mo gbé ó kọjá bẹ́ẹ̀ èmi mọ̀. mo ti understand gbogbo nǹkan tó sọ èmi náà àwọn nǹkan tèmi náà lè ṣe látọ̀dọ̀ mi ṣùgbọ́n. tó bá ro gbogbo ìgbìyànjú tèmi náà lórí ẹ nígbà yẹn tó bá lè bá mi gbìyànjú lórí ọ̀rọ̀ ọmọ mi inú mi á dùn. máa wọ ohun tá a lè ṣe sí i ṣé nọ́mbà tí òun lò yẹn náà ló ṣe ń lò ó yí padà ó náà ni, ó nì. máa wọlé máa pè é ṣùgbọ́n. dẹ́ o. máa pè é tó bá yẹ jẹ. ó dà. ẹ jẹ́ kí n drop ẹ sí ibi tó ń lọ báyìí. ó sì wà lá. pẹ̀lẹ́. ó dà. ọ̀tọ̀ ní láti máa ní sọ̀rọ̀ náà gbogbo ẹ náà gbọ́dọ̀ rọra pẹ̀lú ìrònú ìrònú tó ń rìn ẹ pọ̀ tó fi wọ́n fi di pé mo hàn tó tiẹ̀ gbọ́. mélòó ni ìwọ náà ṣàrìkò pẹ̀lú níwájú ìkàwé púpọ̀ yìí náà ni. But I don't know if you have a friend or a foe. What will you do to me? Ọjọ́ kìíní àná tí mo ní ń ṣiṣẹ́ ajé fún ọ, tọ́ ọ wá rùn kì, nígbà tọ́ ọ gbà kí n ṣiṣẹ́ ajé fún ọ, kò bọ́ ọ ṣe ń dán. <laughs> Ló dàbí ọmọ tuntun jòjò lóyìí. Bàbá, mo rí sẹ́yìn. Tí n bá ní mo rí sẹ́yìn, irọ́ ni mo fi pa. Owó ń wọlé, bó ṣe ń wọlé lọ́tún ló ń wọlé lọ́sìn bàbá <laughs> ilẹ̀ tí mo sọ fún yín pé mo rà fún yín mo fẹ́ kẹ́ mọ̀ pé wọ́n ti ń kọ lọ. lóòótọ́ yóò dà fún ọ ọ ní búrìbùrì bá wọn jíjó yà ọmọ arájò nífẹ̀ẹ́ gbà fún ọ ló ń jẹjẹ wo ìwọ máa gbádùn lọ máa gbádùn máa náwó lọ sí nǹkan kan tí ó ṣe ọ. ó ní nǹkan pàtàkì kan tí mo fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ àbíkẹ́ni. Abike, Abike, Abike. àbíkẹ́ tánjá Abike. Abike, náà ni arábìnrin tá à ń sọ̀rọ̀ yìí. o o o ìyín wọn ọmọ tí ẹni tá a lọ ọmọ rẹ̀ ẹ kí lẹjọ dàpọ̀. mo rí ni ṣe rí mo ṣe rí inú mi ò dùn condition tí mo bá inú mi ò dùn sí tí mo bá tí bá rí bó ṣe rí ó kàn rí dáadáa ó lè jẹ́ kí n mọ̀ pé ọmọ òun dákú ń dájí ọmọ yẹn ti ní lára débi pé òun gan fúnra rẹ̀ ò ní láìfù mọ́ ẹ jọ nítorí Ọlọ́run bàbá. ṣé ẹ máa wọ ọmọkùnrin wo bí ọ gbọ́dọ̀ bá ní nǹkan kan pọ̀ mọ́. bàbá ẹ wò ojú ló ń rojú ṣàánú ẹ dẹ̀ jọ nítorí Ọlọ́run ìwò kan ṣe lè bá mi ṣe fún un. kí ni mú ọmọdé yìí kí ló fẹ́ ká ṣe wo bí ó bá rí bẹ́ẹ̀ wo bí bóyá ọmọ tá à ń wí yìí kára rẹ̀ ó yá àbí kí ìwọ kọ́ ọ padà sẹ́sẹ̀ àárọ̀. irú bàbá ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn èmi lè padà sẹ́sẹ̀ àárọ̀ o. ẹni tó bá wá rí bẹ́ẹ̀ gbójú kò sọ̀rọ̀ ń bẹ̀. sọ àwọn ti lọ nìyẹn. bí wọn máa ń kú lọ. bẹ́ẹ̀ ọkẹ́ ẹni tó bá ti délé sí i kò kàn ń sẹ̀. bẹ́ẹ̀ tiẹ̀ rí. So you must say some sense. But we to understand. Ṣé mo send message lórí send message? Èmi. So ìgbà tó ń tẹ́lẹ̀ sọ fún mi ni pé mi mo message send. Ló gbé tí ẹ kò fi bẹ̀rẹ̀ kò fi parí ẹ̀. Oh. Alabama. Ah, ah, kí ló ṣẹlẹ̀? Ṣàánú mi náà, Kádíjà ni o. Kí ló ṣe Kádíjà? Bí mo ṣe ń gbé súnmọ́, bẹ́ẹ̀ ló ń sá dúró jàre nǹkan kan wà níbi orí ẹ bí báyìí. kí ni. náà àbí. ok irun ẹ ló jẹ kó rí bẹ́ẹ̀. irun kọ́. Ah. babe. bọ̀bọ̀ afa bíọ́dún. gbé mi jẹ́ kí n yẹ jẹ́ n rí ẹ. gbé mi kí mo sọ fún ẹ mo ní mi gbọ́dọ̀ rí wa àti bọ̀bọ́ mi gbọ́dọ̀ rí yín papọ̀ mọ́ ẹ. i'm sorry but ọmọ pé mi àti Dayọ̀ close friend ni wá how many times mo ti fẹ́ máa sọ fún kò sí anything láàrin mi àti Dayọ̀. kò sí nǹkan kan láàrin yín ẹ ṣé mi ò rí bóyá ń gbẹnu tó ń gbẹnu sí ẹ létí tó tún bẹ́ẹ̀ yọ nǹkan kúrò lẹ́kẹ̀ẹ́ ìwọ náà wo ṣé ṣó wà proper pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn fún mi. Dayọ̀ gbé ẹnu sí mi lẹ́nu ah, ah. irúkìrì ló ń rí yẹn ah, irú kí ni gbogbo yẹn. anyway nǹkan tẹ́mi ṣáà máa sọ fún ẹ ni pé sori ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ó fẹ́ fi jọra wọn. meaning what. ìsáyédà kò fọwọ́ mu ọ kò fọwọ́ mẹ́mi ṣé yorùbá mi yé so nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. ọ̀rọ̀ yé àbẹ̀wò. ròó Gọ́ńdà! Ìyá Gọ́ńdà! Bọ́bí! Kò sí kan méjì tí mo mú ẹni wá dáwà ṣe. what you want? Look at us one by one. Agbẹ́jú sókè bàbá. It cannot catch us. Afẹ́fẹ́ iṣẹ́ wọn. Àlé ìbálà wa. Ẹ ṣé bóyá sọ yẹn ṣó yẹ yín àbí ká interpret ẹ̀ fún yín. That's so eyín náà nígbó ẹ̀fọ́ ńlọ́dọ̀ igbó ni jù ìjù nígbó tó bá lọ́ọ́ bá dé ni tó gbé kí ni kórókó tó ní máa tẹ̀ máa tẹ̀ gbé ni. bẹ́ẹ̀ ni torí àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà. abẹ́rẹ́ àná àná. látìgbà tí a ti rí láti ìbẹ̀rẹ̀ àdáde ẹ yọjú sí church ah. àtẹ̀yìn o àtọmọ o ààrẹ ni one of you ní church. ẹ wo ṣẹ̀rí pásítọ̀ kò pẹ́ tí dádì ikú náà ni gbogbo wàhálà yìí ti bẹ̀rẹ̀ ọlọ́run má dá wàhálà sí wa lágbádá ni gbogbo wàhálà ọmọdé yìí ti bẹ̀rẹ̀ tó jẹ́ pé mò ń sá káàkiri ni hmm. àbí mélòó ni kó tiẹ̀ kó tiẹ̀ pọ̀ náà ṣé ọmọ adákẹ́ ni ni mo bẹ̀rẹ̀ sí káàkiri lórí ẹ̀ gbìyànjú ni mò ń gbà kiri lórí ẹ̀ kò jẹ́ kọ́kàn mi papọ̀ rárá ẹ jọ̀ọ́ ẹ má bínú pásítọ̀. Hmm. níbo lọmọ náà wà báyìí. ó wà ní school. ó wà ní school. bẹ́ẹ̀ni sá. n ah, fẹ́ kí ṣe fẹ́ bẹ̀ kan fún mi. ṣẹ́ẹ̀lì wá rí mi church. Ah, máa wà. ẹ wá rí mi church. bí ìgbà wo ni mo lè wá a ah, àwa ọlọ́bi kankan ilé ọlọ́run àwa wà ní gbogbo gbà mo rò pé lágbára lọ́run gbogbo ẹ̀ máa níyànjú lágbára lọ́run. àmín ṣe rí i kíkú ṣe pé mi náà mọ̀ ẹ́ pàdúrà máa ń gbà ṣùgbọ́n bíi pé káṣá sọ pé yé èèyàn tiẹ̀ ti parẹ́ lọ́mọ jẹ́ ká rí rònú bí mo ṣe wá torí yìnyín sí lọ́kàn ló dàbí pé iyè mi túṣẹ̀ sọ sí ọ̀nà àdúrà mo kàn ń sá káàkiri náà ni gbogbo ẹ̀ náà ni mo ń ṣe káàkiri papọ̀ honestly ẹ ṣe gan. ọlọ́run ò ní fi àwọn ọ̀nà tẹ̀ sílẹ̀ àmín àmín ẹ wá rí mi ṣọ́ọ̀ṣì mo tó lágbára lọ́ọ̀ gbogbo àníyànjú. àmín ẹ ṣe gan sir i really appreciate sir ẹ ṣe gan thank you very much all right ẹ sir. comfortable. But, Bimi, wọ́n ń sá fún ẹ wọ́n ń sá fún ẹ èmi ò kú lẹ́yìn ẹ̀ lálẹ́ ní time náà gbogbo gbanimọ́ wà lẹ́yìn ẹ̀ and again tó ń ṣe ẹ́ a mọ̀ pé ó wá fún rẹ̀ ni ó máa lọ fún rẹ̀ lágbára ọlọ́run. ọ̀rọ̀ tó ṣe wá jẹ́ pé nígbà tí dáàdì kú lẹ́bi tí wá sórí I don't understand. a ní kò ṣe sùúrù. Ah. wọ́n ní kan àwọn ọgọ́wọ́ lè sún wa lè wo lórí ọ̀rọ̀ yìí ìrọ̀ olúwa wá ṣàánú mi bí wọ́n ṣe ní kí n ṣe ni mo ṣe yìí ìránṣẹ́ ìwọ olúwa ni ó ní kí n gbàgbé ọjọ́ méje àdúrà ọjọ́ méje ọjọ́ keje náà mọ̀rẹ́ tí mo ti febi panú bọ̀ lórí ọmọ mi olúwa wá ṣàánú má jẹ́ kí n febi panú lásán wá gbàwẹ̀ wá gbàdúrà mi olúwa o kí ni mo wá ń gbàwẹ̀ àtàdúrà náà fún ju pé gbogbo orúgbè oṣó orúgbè àjẹ́ lára ọmọ mi bá mi fà á tú jáde bá mi fà á tú jáde ah irúgbè oṣó jáde kúrò lára ọmọ irúgbìn ẹ̀jẹ̀ ó jáde kúrò lára ọmọ lórúkọ jésù ni mo pàṣẹ fún wọn pé jáde jáde jáde olúwa ibikíbi tí ó bá wà ní àgọ́ ara ẹ̀ olúwa bá mi fà jáde olúwa bá mi fà jáde àlejò ọ̀ràn lágbo ara mi bá mi fà jáde ibi kọ̀lọ̀fín tó lè kó sásì bá mi fà jáde torí oníràyà yóò pa àlejò yóò sì bẹ̀rù bolo sábò níbi kọ̀lọ̀fín ibi kọ̀lọ̀fín tí ó lè kó wà tí irúgbìn oṣó irúgbìn àjẹ́ irúgbìn wàhálà irúgbìn àìsàn irúgbìn ìdààmú irúgbìn òṣì irúgbìn ìṣẹ́ ní àgọ́ ara mi ibi ní àgọ́ ara ọmọ mi ibikíbi tó lè kó sásì olú olúwa bá mi fàtú jáde bá mi fàtú jáde fún agbára fàtú jáde fún agbára ilé jáde fún agbára ilé jáde olúwa jẹ́ kó jáde olúwa jẹ́ kó jáde kó jáde. ayé kò yẹ kó tiẹ̀ yẹ kó wà nínú àwọn friend mi torí pé ọmọwé mo mú ẹ lọ́rẹ̀ẹ́ so o ní god láti bá mi ní àjọṣepọ̀ you enter my room mo dẹ̀ wá lẹ́ẹ̀pẹ́ mọ́ bíbá yìí dáadé ló sọ fún mi pé. I'm sorry, I'm sorry, I'm sorry. Daniel, just leave my side! Leave my side! bá mi wá last wálé lòkì béèrè Ah, á jẹ kú lọ. ẹ báwo ni ó jẹ lọsọ. látẹ ó ní mò ń ṣe lọ́wọ́ látẹ kí ló rò mí lọ́fẹ̀ẹ́ sùn bí báyìí. ọba kì í ṣe ẹwà ló ṣe é sẹ́kù. ẹ máa ń ṣe tiẹ̀. èmi ń pa ẹ̀mí o máa ń jẹ́ ọmọ múlẹ̀ ni o. ẹ ó ti máa yẹ kí ẹ máa yẹ. wàá máa gbádùn ẹ̀ máa ń ṣe mí. Banji! Banji! jí. Ah, kí ló ṣe? ó ṣọ̀ ó ṣọ̀ kó wà ókè. ó ṣọ̀ kó wà ókè. ó wà ókè. Ah. kí ló ṣẹlẹ̀ bá jí? bá jí kí ló bá jí. bá ah. jí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe máa ṣe. Ah! sọ fún mi tó ro kárí bọnú síbí bàá ń sìn à ń sọ̀rọ̀ lọ́wọ́ nínú ilé o jáde kí ló ń rò. ẹ onírìnkùnrin ó má ṣàgbà oníwèé méjìlá ṣé ṣó ẹ̀ẹ́dẹ̀ jí mi padà sáyé ṣé tòótọ́ ni ó mú girlfriend mi ó fagídí bá sùn ó tún wá lóyún mọ́ lọ́wọ́ ah, no. <laughs> ọmọ ọba ah, wo bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn ah, ẹni tá a bá wí fún ọba jẹ́ ó gbọ́ ni ẹni tá a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà could you believe pé mo ti pè bí ọdún times without number lórí ọ̀rọ̀ yìí uh-huh. má fi ojú kékeré wo ọ̀rọ̀ yìí má fi ojú kékeré wo ọ̀rọ̀ yìí ọ̀rẹ́ mi ni kò sí nǹkan kan kò sí nǹkan kò sí nǹkan àti nǹkan náà wàá jọ ń gbé pọ̀ báyìí. so o tiẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ ọ̀ọ́ ẹ kò ní choice ó máa mú mọ́ra ni àfi ṣòsàn àfi para ni. nǹkan tí wọn náà máa sọ nìyẹn nǹkan tí wàá sọ nìyẹn má wọrí ṣẹ́rí tó ṣe lágbájá sì máa padà ṣe tàmẹ̀dò ṣeré ètò máa ṣẹ̀yìn ó máa worst jẹ́lẹ̀ lọ. kò lè ṣàwá. ẹ̀yin ẹ má wọrí ṣẹ́gbọ́ ẹ má wọrí ẹ ṣáà fi mí lẹ̀ ẹ wo nǹkan tí màá ṣe ní tí màá ṣe ọ̀sẹ̀ tó ń sọ òkè àmọ́ tó ń ké sí. bá mi ẹ má sọ̀rọ̀ nípa mọ́ mi ó tọ́jú wa dáadáa ó dẹ̀ ràn wá lọ lé. ìyá yín tọ́jú yín ó dáa ní àbẹ́dé awé kíra. ní àbẹ́dé awé kíra. sóòrè o. bá mi nǹkan tẹ́ sọ pé kí n sọ náà mò ń sọ. àní ọ sọ pé àbẹ́dé awé kíra. àní ọ sọ pé àbẹ́dé awé kíra. ìfanìkẹ́ ah. ah. sórí ń tọ́ dálẹ̀. sọ oríhun tó dálẹ̀ tánu wo máa wọlé lọ kókó bí sí ń ṣe ọ lọ ẹ gbà mí tánu bíje èmi lóde kí ni ń lé ọ. bàbá wàhálà ti wà o. wàhálà. wàhálà ti wà bàbá. kí ló ṣẹlẹ̀ ṣàlàyé kòkó ajé ti laná o. kí ló wí kòkó ajé laná kí ló fi ṣe rédíò rẹ̀ jò yìí bí kòkó ajé bá laná a jẹ́ wípé wọn náà laná nù bẹ́ẹ̀ ni mo sọ. mo laná báwo. Ah! dákun ṣé ìwọ̀n tí mo ní kó má ṣe ṣé kò yẹ pé wọ́n ti ṣe. bàbá ọ̀rọ̀ yìí tẹ̀ máa ń fọ́rẹ̀ sí mi ṣá báwo ló yẹ fẹ́ pọ́síbù ẹ̀yin náà lè sọ fún mi pé ewu ẹ̀rí pé òun àti ẹni tí wọ́n jọ bí wọ́n pọ̀ wọ́n gbọ́dọ̀ jọ lájọṣepọ̀ o tí ó dẹ̀ dá mi lójú pé ọmọ kan ṣoṣo ni wọ́n bí báwo ló ṣe fẹ́ jọra wọn nítẹ̀sán yóò pọ́síbù. yóò pọ o. àdínkù pọ́síbù bàbá. ó pọ bí ò bá pọ ìkòkò ò lè laná. alọ́mọkọlọ́ bí. wọ́n bí wọn ò ṣe ti rí o àwọn bàbá mi náà ò ṣe ti rí sórí ohun ajé tí mo ṣe fún ọhún ohun èèwọ̀ kan ṣoṣo tó lè bàjẹ́ òun ni mo ti kú fún ọ wo bí á kọ́ ọ gbalé wọn lọ jẹ́wọ́ gbogbo ohun tó ń ṣe tí ilé fi jó bọ́ọ̀ lọ sọ ni o bọ́ọ̀ bá sọ bí àṣà táwọn ọmọ wọn wèrè kan tó ń bẹ láyé ìsìn tí wọ́n ń dání wọ́n gbé bọ́dì wọ ọjà ni èmi mo sọ fún un bẹ́ẹ̀ mo sọ. kí ni lọ sílé kí ni jẹ́wọ́. lọ jẹ́wọ́ ni kí ni kí sọ bẹ́ẹ̀. wo bọ́ọ̀ bá ti jẹ́wọ́ tán kó o padà wá òun la fi mọ ohun tá a ṣe o. bẹ́ẹ̀ ni o. kí ló lọ jẹ́wọ́ ni. tí n bá jẹ́wọ́ máa jáwé. ah kódà. Hey, bọ́ ọ bá sì fẹ́ rìn wọ ọjà ọ lọ jẹ́wọ́ ni o kí ló jẹ́wọ́ ọ jẹ́wọ́ ni. díje ọ ti dúró ọ tètè gbéra bọ́ ọ bá tètè gbéra kó má lọ rè gbéra wọ ọjà ẹ̀yìn èmi mo sọ bẹ́ẹ̀. ṣé ẹ ra àwọn ọmọ wèrè àṣẹ ajé fún a ní ó má jèwọ̀ ó sì lọ jèwọ̀ ìwọ̀n sábọ̀ ń bì wo bí ọ̀ọ́lẹ̀ bọ́ ń bẹ̀ èmi tàn án lọ ni. bá ò fúnra o ẹ ṣì ní ìwé oògùn mi jẹ o ayé yìí ń dọgbó ayé yìí ń bàjẹ́ o àwọn bàṣẹ jẹ́ o. ẹ má bínú pé mo dá yín dúró o ẹ báwo ni. Eh, ṣé ẹ̀yin ni màmá Dayọ̀. bẹ́ẹ̀ ni. Hmm. Dayọ̀ dẹ̀ sọ fún yín rárá pé òun ṣe àṣemáṣe kankan. àṣemáṣe Dayo hmm. rárá. èmi <laughs> eh, ò parọ́ àṣemáṣe tó ṣe yẹn ǹjẹ́ mọ nǹkan tí mo mí pẹ̀lú ẹ̀ ipe ó fi ipá báyàn lò pọ̀ ni mò ń sọ o. ẹ hmm. ọmọ mi. Mm Dayọ̀ tèmi no kò ń ṣọmọ mi lẹ́ ń sọ Dayọ̀ lè ṣerú ẹ̀ láíláí. ẹ̀mí náà dé parọ́ torí ọmọ tó sọ òkè parọ́ torí evidence tí kò tí kò parọ́ ó ti fara hàn. ẹ wo mà ṣẹ́rí abẹ́tà kẹ́kú jẹ́ ká go straight to the point torí gbóhùn nǹkan tẹ̀ ń sọ yìí kò yé mi ọmọ mi ò dẹ̀ lè ṣe é. ó ṣe o torí ó ya ìgbọ̀n náà lẹ́nu ipò lè ṣerú ẹ̀ kò dẹ̀ wá tún rìn jìnnà ẹni tó wá ṣe fún gangan ni ọmọ tó jẹ́ ọmọ bíbí inú tèmi tó jókòó yìí nígbà tí àṣemáṣe náà ó fipá bá lò pọ̀ ẹni ó tún wà di oyún. ẹ jọ madam ẹ̀rín tẹ̀rín yẹn ẹ má bínú ṣó mọ́gbọ́n wá ṣá. Eh, because sherry dayo ọmọ mi àti gbemisola they are best of friends so à ń fi ipá bánilòpọ̀ à ń lóyún kò lè ọkọ̀ láàrin wọn ẹ kọ́ ọmọ yín wàhálà yẹ ẹ kọ́ torí tó bá fi di pé ọmọ bá ọmọ ta tèmi gbé gẹgẹgẹ pé ọ̀rẹ́ ọmọ mi tó bá di ìtòkì mọ́lẹ̀ ńjọ́ kan kí ló ròde bẹ́ẹ̀ ẹ kọ́ ọmọ yìí o kò lẹ́kọ̀ọ́ rárá kò gbẹ̀kọ́ à ẹ wò ó n tó wà lẹ́yìn àfájòjé lọ o ó ti di oyún èmi ọ̀dọ́ bí mo fẹ́ ṣe sí torí àbí kí n má la ojú rí gan pàápàá. Gbémisọ́lá. Yes ma. Are you telling me what your mom saying is true? Yes ma how come. I don't understand. Hello ọ̀rọ̀ interview kọ́ lélẹ́yìn ẹ má ṣòpò interview ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni mo ti sọ yẹn ohun tẹ́ ẹ fẹ́ ṣe sí báyìí ni mi mọ̀ torí tí n bá sọ pé inú mi dùn láti pàdé for the first time irọ́ ni. mọ́mì ẹ wò ṣe rí ojú tí mo fi ń wo ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí perspective tí ẹ̀yin fi ń wò lọ́dọ̀ tí because um, aside ọ̀rọ̀ oyún ó kéré gan-an gbogbo ohun tó wà nílẹ̀ hmm, ẹ jẹ́ ń ṣàlàyé fún yín dáadáa. torí rárá àmọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀yin tẹ́ jókòó yìí lẹ́bí Gbémisọ́lá wàhálà wà wà ṣáìdì pó lóyún o. ẹ jẹ́ àrígbọ́. ok ṣé bí ẹ̀yin ni Mrs. Balógun. èmi náà ní lágbára Ọlọ́run. wife of Ọ̀túnba. Uh, balógun. Hmm. wọn ní fẹlẹ mi ṣe mí. Hmm. mọ́mì ẹ wo ẹ̀yin ò mọ̀ mí mo mọ̀ àmọ́ ṣẹ́mi tí mo jókòó yìí mo mọ̀ yín dáadáa bígbà tí mo mọ àtẹ́lẹwọ́ mi ìlà bígbà tí mo mọ̀ yín. ẹ̀mí ò pàdé rẹ̀ i'm meeting you for the first time today. Hmm. lóòótọ́ ni màá wá jẹ́ kó yé yín nǹkan tí ẹ mọ̀ torí chief balógun àkànní yẹn. how come. báwo lẹ ṣe mọ orúkọ mi yẹn ọmọ wọn nílé ayé tòrò ọmọ kò yí ẹ̀ṣọ́. Where did you meet him? bí ní àdèmí àti ẹ ṣe Yes. kí ni àwọn nǹkan tó ní olùkọ́ dandan pé ó bá mi sọ pẹ̀lú bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yẹn mo ní kó wá bá mi ní club òun náà lè wá bá mi ní club. Eh, because relationship èmi àti ẹ. Eh ó yẹ kó ti kúrò lọ́rọ̀ this club thing now at least iye ọmọ ẹ ni mo jẹ́ èmi nìyá àròlé. Hmm. point of correction ìwọ ló insist láti bí ọmọ yẹn o remember I gave you money to abort that pregnancy gbọ́wọ́ ló sọ pé o fẹ́ keep ẹ̀ òun sọ mi pé òun ròyìn iṣẹ́ is that not what you told me. ń dúná nígbà tí mi ò wá ròyìn iṣẹ́ kí wàá ló fẹ́ kí n ṣe ah! fún un. kó ṣe pé òun ròyìn iṣẹ́ o ìwọ ló mọ nǹkan tó ń ṣe o ó rò bó lè fọmọ dèmí mọ́lẹ̀ no no no ṣòro bó lè fọ́ bọ́ dèmí mọ́lẹ̀ let me tell you something to understand sórí ìyàwó mi tó wà lẹ́yìn mo respect ẹ̀ gan èmi àti ẹjọ́ jìṣẹ́ jìyà ni o ṣó ń gbọ́ mi mi ìlú kò wá jẹ́ nísìn tọ́lọ́run ti gbàdúrà mi máa sọ pé o fẹ́ fi fi ibi su i don't like it. bọ̀ ní sùúrù whatever tíyàwó ẹ̀ bá bí ń sìn whatever thing tó bá wù kó lè bí. don't don't don't don't don't even dare pé ọmọ mi whatever ọmọ nìyàwó mi bí i have a child ọmọ lọmọ jẹ ọmọ ló fún mi o not whatever hmm. point of correction. I have a son. So I have a daughter. The heir. Hmm. Ìwọ ló fẹ́, èmi kọ́ ni mo fẹ́, ìwọ ló fẹ́ fọmọ trap mi and I'm not ready for that. Nǹkan tẹ́mi mọ̀ pé mo lè ṣe fún ẹ nísìnyí, o ò lè wá sílé mi o. O tọrọ mo sọ fún ẹ, ó ń mú ẹ ló sọ pé o fẹ́ bí ọmọ yẹn, ó dẹ̀ bí No, nǹkan tèmi kàn mọ̀ pé mo jẹ́ ni pé kí n máa fún ẹ lówó tó mo máa fi tọ́jú ọmọ yẹn bó fẹ́ wá sílé mi yẹn it's a very big mistake irọ́ ló pa i will never accept that. sórí ìyá yẹn ìyàwó tó wà nílé yẹn mo respect ẹ gan please keep it that way. chief chief everything is not all about money ọmọ mi ó fẹ́ wá sílé bàbá ẹ̀. no no i said no. Ah, it takes two to tango tó ń ṣe kan tèmi àti ẹ máa jọ agree lé lórí ni ṣé mo sọ wọn pé kò bímọ fún mi ni No dem mi lóhùn ṣé mo ní kò bímọ fún mi tó bá sùn wá sọ pé ọkùnrin ọkùnrin ṣe kinní kan ọkùnrin ṣe kinní kan bọ́ ọ̀ ní mọ nǹkan tó rí lè fà á tí màá ti ẹjọ́ ní agreement pé kò bímọ fún mi. mo ti gbọ́ ọmọ bí ṣé wàá dẹ̀ àlọ́. I'm sure ṣé a ti wà clear on this matter. ṣé gbogbo yín ti wá rí reason tí mo ṣe sọ pé ọmọ mi àti ẹ̀ ò fẹ́ra wọn báyìí. àbí ibo lẹ ti rí ibi tí ẹ̀gbọ́n àtàbúrò tó ti ń fẹ́ra wọn sí lérí. irọ́ ni nì ẹ̀gbọ́n ẹ̀mí ọjọ́ ẹ̀ kẹ́ tó jọ bẹ́ẹ̀ fún mi kó tó kú ọ wá kú tán ẹnìkan wàá wá mi kan pé ọmọ kan wàá mi kan irọ́ ni kò tí yẹn kẹ́ tó ara wóró wóró tí wọ́n ṣe gba ẹ̀sọ́ ọ̀rọ̀ náà ni sẹ́ràn sẹ́ràn ó lẹ́ni tó ń jẹ́wọ́ fún wọn sọ fún mi àmọ́ o wọn ò fẹ́ is the boy ẹ̀gbọ́n tàbúrò ni wá. exactly. Ah, tèmi ti bàjẹ́. like ọmọ bàbá kan náà lẹ́yìn méjèèjì. mami mami aw. kí ló fẹ́ kí ló dé. mami where is it. mo kí gbogbo lè thank you thank you. ẹ jọ nítorí tọ́lọ́run mo wá sí ìbàdàn láti wá jẹ́wọ́ ni. jẹ́wọ́ kí ni. Ah, ah, ẹjọ́wọ́ kí ni àlejò táàbù tó wọlé tó wá jẹ́wọ́ jẹ́wọ́ kí ni. fi ara balẹ̀. calm down. ah. let him talk. ẹ má bínú sá nǹkan tí mo ń try láti sọ ni pé èmi mo wà ń di ọ̀rọ̀ gbèmí. mo gbé o. kí mọ́mí ẹ jẹ́ kó. yóò tọrọ. ẹni sùúrù àbí kí ni ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. kí ni mọ́mí sùúrù. ohun ìwé òun ká wà ń wò. ẹ ẹ àwọn ẹmu gbọ́ ẹ ẹmu lórí ẹbí just calm down ẹ mọ n kú. it's okay baby ní sùúrù ní sùúrù. àbíkẹ́ ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀. Ah, ẹ ẹ òun pè mí lórúkọ ta lélẹ́yìn ah. èmi ni mo wá di gbogbo bó ṣe ń dáko tó ń dájú. yẹ mo gbé o. ó ní mo fi ṣẹ́ṣọ tí mo fi gbé. ní o fi ara balẹ̀ ah, fi ara balẹ̀ ah, ah, fi ara balẹ̀ ẹ eh. eh, arákùnrin olóòfi ṣẹ́ṣọ ẹni tán bá fi ṣẹ́ṣọ a máa ń gbọ́ pé ó ń kú ni bó ló ṣe ṣe. irú oṣoolẹ tí bàbá ṣe fún mi kò ń ṣe ti kú àmọ́ ìṣẹ̀dá ẹ̀ ni ohun máa jíṣẹ́ fún mi. my god. ah yẹ ká ló kú ẹ ẹ yọ kó tiẹ̀ ní ẹ lọ ní ẹ ṣe ẹgbẹ́ mi ti bá mi. mo ti fọ́ ọ̀rọ̀ mi ṣe lánàá. Eh, mọ́mí láì tèmi ti bá mi o. Eh? mọ́mí mo fọ́ ọ̀rọ̀ mi. rẹ̀ máa kà ṣáì rí tèmi gbà o ah, òṣùpá lọ́jọ́ onírèpínrè ah, lọ́jọ́ onírèpínrè máa kà ṣáì rí tèmi gbà o. lọ́jọ́ onírèpínrè lọ́jọ́ onírèpínrè máa kà ṣáì. You ìwọ oh you clean by this time. ẹ káàbọ̀ ló ló ṣe látàrọ tẹ́lẹ̀. ẹ má dùn ẹ. Eh? sweetie. àwọn ẹja ẹ máa jẹun ṣé mi máa tètè sọ̀rọ̀ láyé àná. tètè máa ń kánjú lórí tí mo ṣe wọ kíchìn látàárọ̀ pé kẹ́ ẹ lè my dear ẹ máa tètè jọ sọ lálẹ́ àná pé ibi tí mo ń lọ wà very very important wọ́n ti máa dúró dè mí bẹ́ẹ̀ yẹn. I know it's very important náà mo ṣe sáré dìde pé kàdìtè jẹun ẹ ronú la fi ń gbé tilẹ̀ wait ẹ dúró sálọ ẹ jẹ́ kí n sálámọ́. àwọn obìnrin yìí. ẹ ní sùúrù ó yẹ àwọn obìnrin wọn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lọ́dún kò ṣe kí ni ṣe pé onímọ́tò ti tiẹ̀ lọ fún mọ́tò ẹ̀kọ́ jáde. dájú wait oh. mọ́tò mi ti bàjẹ́ mo sọ fún kó wà ní mechanic látàlí àná. o sọ yẹn fún èmi o o yẹ kí a sọ sí i ni. oh i'm sorry. mo mọ̀ pé ikú tó ń tẹ̀lé mi o wá disturb mi oh, náà. ọ̀sẹ̀ i'm so sorry. ọ̀nà ìyànjú ni mo jẹ́ ọ́ sí. oya oya oya oya. àti tàbí mo ṣe tó tó tó níta. ẹ̀yà máa ń wí ẹ̀ máa ń wí ẹ̀. mọ́mí báyìí. 发力，发力，你弄。 ó dẹ̀ ṣe sùúrù. àwọn èrò kò tó wà ìyá nílé mi. mo ti fọ́ ọ̀rọ̀ mi ṣọ́ra mi o. bọ́mi ti kọ́ mi bọ́mi ti tọ́jú ọ. bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí bó ṣe ọ̀rọ̀ dùn ẹ́nà o. ìwọ ọlọpẹ gbọ́ wa kò tọrọ ń bẹ. bó ṣe wà kò gbádùn o kọmọ tó sọ o kọmọ tó sọ bẹ́ẹ̀ kọ́ bó ṣe rí èmi kọ́ èmi kọ́ ọwọ́ ìjọ tó lọ́dọ̀ o. ọlọ́pàá ó ní ọlọ́pàá ó ní ìwọ ọlọ́pàá ó ti fojú wa.